Thank you. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. It's quite regularly. My post TNC. The number to call, if you're calling international, call me on WhatsApp. If you want to call directly too, you can call directly. Is plus four four seven five seven eight seven one nine one seven seven. Ẹ jẹ́ n number ní nọ́mbà a máa dá yín lóhùn ẹ̀yin náà á pè wọlé a lè ṣe àtótónu ọ̀rọ̀ níyà Mohbad sọ ọ̀rọ̀ pọ̀ nínú nǹkan tí ìyá Mohbad sọ yìí ẹ jẹ́ ń pín ní ṣó ti pín ní ṣó ti pín ní avit pín let me pin it multi-pin number. So if you want to call, you can call the number that is pinned there. Ṣé mo rí pin báyìí? Ẹ̀hẹ̀n, ó show. So that's the number to call. If you want to call, call on WhatsApp, please. Ẹ jẹ́ ká omi toru ìjì toru oro yìí ìyá Mohbad sọ̀rọ̀ ilẹ̀kùn bàbá àjòsí bàbá àjòsí ẹ má bayé jẹ́ ẹ má bayé jẹ́ ẹ má bayé jẹ́ àgbàyà tí ò tó lé ní Mr Muyi wá ìkà ò ṣe ti tiẹ̀ bẹ́ẹ̀ lọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ìkà wọn ní ká ò ṣe tiẹ̀ bẹ́ẹ̀ if you want to call the number to call is plus four four seven five seven eight seven one nine one seven seven you can see from the way this woman was talking abiamọ wo ẹni tó ẹ wá sọ fún mi ta ló wá mọ̀ ní ku ọmọ ẹ̀ láàrin bàbá àti ìyá nínú àwọn méjèèjì i'm not saying your comment o i'm just saying names ta ló mọ̀ ní òkú ọmọ ẹ̀ láàrin Mr. Aloba àti ìyá Mohbad ọmọ kú oṣù márùn from pillar to post òun ni bàbá Mohbad ń gbà north east south and west mi ì mọbi tó kù tá a máa lọ sìn àti ìlọsílẹ̀ Ìgbò láti lọ ṣe ṣó ọ̀dọ̀ àwọn haúsá la ṣe wà lọ́wọ́ ààyè lọlẹ̀ Ìgbò ìyá Mohbad ti sọ̀rọ̀ sílẹ̀ ń sìn yìí voice note tán sẹ́ǹdì sí kínní ẹ dúró ná wáyé tó ṣe jẹ́ pé ọ̀dọ̀ blogger náà sẹ́ǹdì voice note lọ. tí Mr Muiwa yìí tó bá ń wá settlement láàrin ẹbí yẹn àwọn ń dàrú ni ó ṣe jẹ́ Bukky Jesse náà sẹ́ǹdì voice note sí ẹgbẹ́ o ìgbà tí bàbá Mohbad kọ́kọ́ sẹ́ǹdì voice note olùsí Bukky eléyìn wáńṣẹ́ eléyìn réèkì ẹni tó yẹ pé tó bá kú báyìí kú eyín ló kú. Bukky jese lè sùn báyìí kó má jí tán bá béèrè pé kí ni cause of death bá ṣe ń ṣe autopsy bá ṣe ń wá autopsy Mohbad yìí result autopsy ikú Bukky jese eyín ni ikú eyín òun ló máa kú eyín yẹn ló máa pa ẹnu òṣì yẹn tẹnu ẹ̀ ya dágbárí aláìníròrí àpọ̀dà má ṣàǹfààní ọmọ ọmọ àbí ìpabẹ́ ọmọ tán gbéra náà máa sọ̀rọ̀ ṣàkàṣàkàṣàkà síyàn èèyàn lose ọmọ ẹ̀ òun bọ́s online mi mọ nǹkan tó ń fi bàjẹ́ ṣayọ̀ ọ̀rọ̀ ni woman yìí sọ sílẹ̀ o ò bá kówó elépo sétí tó o bá jẹ́ èèyàn o gbúdọ̀ gbọ́ ọ̀rọ̀ woman yìí gbogbo ẹ̀yin ìka tẹ́ pera yín jọ ẹ pera yín jọ àwa wí tán bàbá Mohbad para ó ń kọrin gbogbo wọn máa ti pa àràpọ̀ o kí náà ń parapọ̀ ṣé máa yẹn jọyàn tó fẹ́ sẹ́tù nǹkan kan ṣó jọyàn tó fẹ́ tún nǹkan ṣe hmm? ṣó jọ èèyàn tó fẹ́ tún nǹkan ṣe bí ò ṣe kó bàjẹ́ sí i I've pinned the number o. Oh. You can call directly on the number if you want to contribute on this chat. It's plus four four seven five seven eight seven one nine one seven seven. If you want to call, that's the number to call in. Ṣojú èèyàn tó fẹ́ tún eh? She baba ṣé bàbá Mohbad fẹ́ kí Mohbad ẹni tó wá sáyé tí ò nípa rárá ni bí ejò tó kọjá lórí àpáta tí ò nípa because me understand gbogbo ìjà yìí. Bakare Taiwo Mohbad's mom have explained it that it was the blood from the injury he sustained, I suppose from when they injected him. It was a blood stain. But Baba Mohbad over exaggerated and said the duvet was soaked with blood. The reverse was the case. Blood stain from his injury. That's what the mother said. She clearly stated it in this audio. Ah, can you notification, silent notification. Èmi ò my mobile? bí màá ṣe mo ti gbé kúrò ní silent. It was from this um, injury he sustained. Wọ́n ti parọ́ oríṣiríṣi. Ṣé kò wá tó kí woman yìí sọ̀rọ̀ sí? Nígbà tó ti sọ̀rọ̀ ọ̀rọ̀ dẹ̀ ṣe pọ̀ tí woman yìí ṣe máa sọ. Ọ̀rọ̀ pọ̀ tí woman yìí ṣe máa sọ. A máa fà tó máa já. Mo ti sọ pé tá a bá dé di end mi ní dákẹ́ lórí ọ̀rọ̀ yìí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lórí social media ò tiẹ̀ kàn mí eléyìí gangan gangan ló kan pa because you cannot continue to treat Wunmi the way you guys are treat bullying her you cannot continue to treat the mother èèyàn lose ọmọ olùsìbùkì jẹsẹ olórí burúkú òkú ẹ̀ ajá ló máa jẹ òkú ẹ̀ in fact wọn tó bá kú tán báyìí wọn ní discover òkú ẹ̀ ohun tí tó yẹ pé ó máa ti jẹrà ó máa ti blow ó máa ti blow dànù gbogbo gbogbo ẹran ara ẹ̀ máa ti scatter kan tó mọ̀ pé ó kú dànù olùsì òun ló máa wá sọ̀nláìn tó máa máa pariwo àṣà náà ẹ̀ pé transformer olóṣì má ṣàǹfààní ẹ̀dá aláyé jóná bíi gúgúrú eyín ikú ọmọ òfò ọmọ àbí pàbẹ́ ó máa ṣí gbogbo ẹnu ẹ̀ bẹ́nu ẹ̀ ṣe fẹ̀dágbárí tó òun ló máa ṣe ń ṣẹ́nu sọ̀rọ̀ sí i kí ló dé èṣù ń gbénú ẹ̀ ni tó ò fi mọ̀ ń pé ọ̀rọ̀ kan o kò yẹ kó sọ. So ó dìgbà tán bá fi bá yín tì kábọ gbogbo ẹ lójú èèyàn aláìníròrí ẹ̀dá bàbá Mohbad so perfect kò sẹ́ni tó ń bá bàbá Mohbad jà kó kúrò lórí kíní kó lọ tún fámìlì ẹ̀ ṣe kó kó gbogbo family problem ẹ̀ kúrò lórí social media fún wa kárí nǹkan míì sọ. èwo lórí burúkú ẹ máa ṣòṣì bí èso aṣẹ́wó àbí báwo náà ṣe ń sọ. So. ó ti wá tán o ìyá Mohbad ní bàbá Mohbad kọ́ lòun bí Mohbad fún ó yẹ lọ para yín ó ti ní pé bàbá Mohbad ò mọ̀gbà tóun lóyún Mohbad. okay. Ah, mm-hmm. because I ah, was looking at the number. Thank you for joining. So what do you have to contribute? want to just get everybody just for mobile. We love him, we love you song. So anybody that is cursing that boy that have children eh, for their house that know the pain when woman pass through to give birth to a child. You people say you love mobile. On a hate our mom in child, Hawaii. No love at all. No love. My bad, no. So I pray for me Let's just be at peace. May be so for our baby. The baby will not die. God will protect that child in Jesus' name. Amen. Thank you. Bye. Thank you very much. Thank you for your contribution. God bless you. Bless you too. Bye bye. torí wọ́n tó ń ṣẹ̀sìn tó rò pé tó ń ṣẹ̀sìn ṣayọ̀ ó mọ̀ pé wà ń bẹ̀ gbà tán fi gun pa ìwọ náà ló bẹ̀rẹ̀ nárétìfù wọn gun pa olùsí aláyé polúkúmuṣu kò ní yẹ bókù ẹ ṣe máa ráre òkú ẹ máa ráre bí máa kúkú oró dànù ní bókì jésù. òun náà ló fẹ́ ó fẹ́ gbé ahọ́n èmi ibi tó ti ń sọ̀rọ̀ aláyé bàjẹ́. ẹ wo bó ṣe ń sọ̀rọ̀ ṣé ẹ̀ gbọ́ bó ṣe ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀ ti ń irritate me get the fuck off my face wèrè. Really olórí burúkú má ṣàǹfààní ẹ̀dá Bukky Jesse sórí gbogbo èpè tí ìyá Mohbad ṣe bàdúrà dẹ̀ la máa pè táláyé bá ń jáyé tọ́run ń jẹ́ ọ̀run tí ò dẹ̀ sí ẹ̀dá alààyè kankan tó pààrọ̀ ọ̀pọ̀ pẹ̀lú ọlọ́run bó ṣe máa jẹ́ fún ẹnìyẹn lọ́lá omijé tó wà lójú ìyá Mohbad tó ń sọ̀rọ̀ tẹ̀dùn ọkàn ẹ̀ gbogbo ọ̀rọ̀ tó ń sọ àsọtẹ́lẹ̀ tó ti sọ sínú ìgbésí ayé ẹ̀ bó ṣe máa rọ̀ mọ́ ẹ nìyẹn títí dórí ìran kẹwàá ẹ̀. Bukky Jesse torọ dájọ́ ẹ̀dá e nìyẹn ìka ẹ̀dá e nìyẹn ìka èèyàn e nìyẹn odindi ọmọ kú mọ́yàn lọ́wọ́ ìka nìyẹn kò sí nǹkan tó pè tán o mú ìyàwó o mú ọmọ ọmọ tó tún tara ẹ̀ jáde. Amen. Amen. Uh, I've been following the case, you know, right from the beginning, and everything you are saying, you are on point. Lucy JC is so annoying. She's Very so irritating piece of shit. And the painful part is that some gullible people are following her. She's just destroying herself, not women. She's destroying herself yeah. with lies and then she claims to be spiritual hmm. and you don't understand god is not evil mama Mubad, irrespective of the fact that she was if they even claim that she was not in the life of her son the role that she plays in the life of Mubad or the Ashetowale woman in Mubad, none of them can ever have. That is it. Because oh, the, the Lori, Lori Mubad, she's the mother, and what she could say with her mouth, it will go with them. Benny. It's just that it's repeated. the woman is just a nice person. She will be saying, oh, I want She's very subtle. <laughs> Or something. No matter how she feels she's she's and all that thing. I don't make you understand what I'm saying. Yeah. But I just want us to keep praying for me and keep, um, you know, committing her into God's hand. Ó máa borí at the end Lord, Jésù. Àmín. Because irọ́ should continue in that prayer and just keep praying. The truth will come out. Even Baba Mubad will be exposed with time. I'm very, very confident about that. Like this morning, I was watching um, Brekete and then he mentioned that he's in Lagos right now investigating. I said to myself, I hope he's truly investigating mm. because if he does the right investigations, he will find out some truth. Maybe that will be the one to even expose he all said that his this evil. Morning that he is in Lagos himself investigating the case. So I hope that is true and that he, he really goes to the right places he's supposed to go and find out the truth. And when he does find out the truth, I hope he will be man enough to come out to say it the way it is. So let me allow somebody else call. I just want to appreciate you. You are doing a great job, and Thank God you will continue much. to bless you Amen. in Jesus' name. And you Bye-bye. too. Thank you. God bless you, ma. Yeah. Bye. ẹni ẹ ti bàjẹ́ ẹni ẹ ti jóná ó máa máa wẹ́ni kúnra ni of course gbígbèsè ayé Bukky Jesse ṣe rí nìyí kọsí ayé Bukky Jesse ti bàjẹ́ kò dẹ̀ lè látúnṣe mọ́. exactly Ade Benson of course èèyàn tó bímọ that is the reason why when they are saying someone is cursing tí n bá bọ́ sí wòwò báyìí I don't have to come online man. When you ẹ́ ní èpè ní níwòwò kò sọ̀rọ̀ òdì sáwọn ọmọ mi àwọn ọmọ tí mo tí mo bí ẹ̀ ṣépè fún yìí oníyà ego is bad enough that she's crying that she lost her son the only ẹ tọmọ yẹn fi the only child to tún bí ẹ tún fẹ́ destroy ye. ẹ rí pé ká ẹ̀dá nìyí ẹ justice for Mohbad irú justice orí burúkú wo lẹ̀ ń kiri irú justice ò fowó lẹ̀ ń wá kiri is that part of justice you want to destroy the child the legacy that boy left behind and you claim to be looking for justice you wicked bunch of nitwits ẹ̀yin atókù má kó amọ̀nà ọ̀run má lọ ẹ̀yin ìka ẹ̀dá ẹ̀yin olóṣì àwáyé má ṣe rere ayé yín ò sunwọ̀n ẹ̀yin àgbàyà very wicked set of people, especially this Bukky Jesse. She's so demonic, it is un unreal. Ìwọ àtẹ̀ṣù jọ múlẹ̀ ni. Wo bó o ṣe máa máa ṣe kiri nìyẹn ibì kan ló máa ṣe dé tó máa fi ṣàṣemọ àṣemọ ẹ̀dẹ̀ ló ti dé yìí. Tó bá jẹ́ pé lóòótọ́ wọ́n máa ń ní pé òkú ọ̀run òkè ń sùn òkú abiyamọ òkè ń sùn because Mohbad ṣẹ̀ṣẹ̀ bímọ ni lọ́lọ́run pè tó bá jẹ́ lóòótọ́ ni òkú ẹ̀ máa fún ẹ lọ́rùn pa ni mo sọ pé kú eyín ló máa pa ẹ́ ikú ẹnu òun ló máa pa ẹ́ mo dẹ̀ wá sọ pé tó o bá ṣe ń rìn ìrìn àjò ṣẹlẹ̀ tó ń rìn wọ́n á ti rìn sí ẹ pé ẹnu ẹ ló máa ṣekú pa ẹ́ ń jọ̀kan Bukola ẹnu ẹ yìí òun ló máa ṣe ikú pa ẹ́ for those of you that know me very well mo kì í dédé wá fún yàn facebook for me to be coming for this idiot she has gone past the boundary Mubadi ló máa fún ẹ lọ́rùn pa òkú ẹ̀ máa máa dà ẹ́ láàmú ni ò ní wo ò ni gbélé ayé ṣeun rere ikú Mohbad òkú ẹ̀ ó máa máa dà ẹ́ láàmú wàá máa lálàrí Mohbad lójoojúmọ́ ni. wàá máa lálàá báyìí wàá máa rí Mohbad ni olóṣèlú inú ẹ̀ ń dùn pé kínní òun fìbànújẹ́ ṣayọ̀ òun fò kiri blọ́gà ọ̀ràn olóòṣì ìwọ nìkan ló máa kọ́kọ́ ṣe blogging ni àìmọye story tán máa gbé wá fún yàn tẹ́yìn òní lè gbé jáde ègbé ni fún ẹ Bukky Jesse ó máa ṣègbé ni lórí ọ̀rọ̀ tó wà yìí ó máa ṣòfò ó máa fẹ̀mí ẹ̀ dì ní tó o bá ti ní pé Wùnmí o Liam ni o fún wọn ní gbélé ayé ṣeun rere ìwọ gangan gan ló máa lọ wò ó máa gba ọbẹ̀ láyé wa lọ gbẹ̀kọ́ lọ́rùn ni ẹlẹ́kàn ọ̀run ti ń polówó fún ẹ ọ̀run làlà ikú lè rí ẹ ṣe bó ṣe wà yẹn Bùkọ́lá Jèsè ò ní gbélé ayé ṣeun rere mọ́ ó máa máa fẹnu ẹ kàkàkiri ni ó máa lọ fi ẹnu ẹ kọ́bì kan tó jẹ́ pé wọn ò ní dáríjì ẹ̀ àṣẹ ọ̀run dẹ̀ ti gùn lọ́la omijé tó wà lójú ìyá Mohbad tó fi ń sọ̀rọ̀ tìbànújẹ́ tìbànújẹ́ lọ́la ẹ̀dùn ọkàn ẹ̀ bó ṣe máa jẹ́ fún ẹnìyẹn Bukky Jesse ó máa ṣòfò dànù ni ó máa ṣòfò ẹ̀mí wà ṣòfò ara bó ṣe wá yẹn ò ní nísìnyí ọkàn ẹ̀ ò ní balẹ̀ ayé máa dìde ogun sí ẹni Bukola Jesse pé mi ò mi ò ṣe lẹ́yìn mò ń pè ẹ́ tojútojú mi ni o ò ní ṣe oríire Bukky Jesse ọ̀run máa ní ẹ lára ayé máa dáná ogun tiẹ̀ bó ṣe dìde ogun sọmọ yìí láìmọ̀dí tó o mọ̀ rí tó o parọ́ mọ́ ìwọ ló pa irọ́ mọ́ ọmọ yìí ìwọ ló ń change gbogbo story even voice note ti ya Mohbad tún send sí bọ̀dá àpọ̀dàmú ìwà tó wà lẹ́yìn Amẹ́ríkà ó tún mú ó tún tú ìsí bọ́ọ̀hún máa ṣe parọ́ mọ́ ẹ nìyẹn gbogbo bíkíbi tó bá dé ẹran kórìíra ó ti wà lára ẹ jàǹkárí wọ ó máa máa bẹ ẹ káàkiri ni èpè ló máa pa ẹ dànù òun àdánù kí ló dé ìwọ̀nba lèèyàn máa ń ṣe nǹkan ìwọ̀nba lèèyàn ń dá sọ̀rọ̀ ọlọ́rọ̀ mọ̀ bọ̀ ìwọ ni pé bẹ́ẹ̀ ló ibẹ̀ wo tó bá jáwọ́ lórí ọ̀rọ̀ ọmọ yìí ibẹ̀ ló máa gbà lọ sọ́run àrè máa bọ̀. orí ìtì ẹ ti burú adésọlá ìmọ́lẹ̀ ayọ̀ adéníyì orí ẹ dàrú èmi máa fún mi lówó ni orí ẹ yí dànù ẹ̀yin ìka bọ́run ṣe sórí ìwà Adésọlá ọlọ́run ti ní pò máa wá forí gbèpè ní gbogbo nǹkan tó ń ṣe fún Wùmí lórí social media kó tó bá kú ẹjọ́ kan báyìí tó máa kúrò lórí ilẹ̀ ìpẹ́ ọ̀run máa dìde ogun sí ẹ ẹ̀ṣẹ̀ àìmọ̀dí Adésọlá ìmọ́lẹ̀ ayọ̀ Adéníyì ìwọ ìṣẹ̀dákíṣẹ̀dá tó bá wà lábẹ́ profile yìí mo ṣe ń wù ẹ́ jẹ́ screenshot yẹ òun lọ sórí péjì mi máa wọ ẹ̀kan ń bọ̀ ayé ìyá láyà ò ní dá wá sórí péjì mi Wunmi Aspedu kò ní yẹ̀yà ẹ̀ bó ṣe wáyé. nǹkan mi let me look for that profile. ò ní ṣí oríire. ẹ máa wo nǹkan náà ẹ wo nǹkan náà. tí ẹ máa ta sí mi lọ́wọ́ ṣòro pórí ẹ̀ burú ni ojoojúmọ́ màá máa post picture ẹ̀ bó ṣe wà yẹn ayé ẹ̀ máa bàjẹ́ sórí Facebook yìí Wunmi has paid me paid me to do what ẹ wo ẹ wo <laughs> Jesus is Lord imagine this fool. Just, just, just take a look at this. Take a look at this bastard. Ẹ̀yin ìka. Bó ṣe máa rí dààmú nílé ọkọ nìyẹn o, Adéọlá. Bó ṣe máa rí dààmú ní ilé ọkọ nìyẹn tí ẹ máa ta sí bíbà ní ṣoṣo. Look at the idiot. Can you see her? This is the this is the fool. I'm not going to post you on my page. You're too ugly to come on my page. Look at her. Just, just take a look at this. Take a look at this madness. Take a look at this idiot. Wunmi paid me to do what? But to jẹ́ pórí buruku wo bó o ṣe because mo mọ̀ pé ìgbésí ayé ò dáa ìgbésí ayé ò sunwọ̀n sórí wo bó o ṣe rí wo bó o ṣe rí ọmọ ọ̀dọ̀ ẹ wò ràn ẹ wò nǹkan náà wo bó ṣe rí bí kú ṣe máa pa ẹ́ nìyẹn tí kú ò bá wá pa ẹ́ ojú ẹ̀ máa ráre gbogbo nǹkan tó ń ṣe fún mi ọ̀run máa dìde sí ẹ tó bá lọlé ọkọ bó ṣe máa dìde ogun sí ẹ nìyẹn tó bá wá tó bá bímọ nǹkan tí ìyá Mohbad rí ó máa ṣẹlẹ̀ sí ẹ láyé bàjẹ́ ìwọ táyé táyé ò sùn ò ní ṣe oríire àwọn tó ní ẹ máa sunkún lójú ẹ ni wọ́n máa fi ojú ẹ wọ́n máa wọ́n máa send òkú ẹ̀ lọ bá àwọn tó ní ẹni ò ní ṣoríire olòṣì wèrè ó dẹ̀ bímọ tiẹ̀ olórí burúkú ọmọ àdánù ṣó bímọ àbó lábúrò àwọn píkṣọ àwọn ọmọ ẹ̀kọ́ ni mo rí nísinsìn ẹ́ píkṣọ ọmọ ẹ̀kọ́ mo rí nísinsìn olórí burúkú aláyé so kókó ọmọ òṣì ó wá síbi Wùnmí àspédà ò ní ṣí oríire ọ̀run máa dìde ogun sí ẹ tó bá ẹ̀fà ní ọkọ nílé ayé ẹ bọ́kọ ẹ ṣe máa fòṣánlẹ̀ tó máa kú nìyẹn táwọn àwọn ẹbí ọkọ ẹ tó máa ṣe ní ẹ lára tó máa gbogbo àgbáyé máa dìde ogun sí ẹ ọlọ́run ti ní pé ó máa wá gbé pè mí báyìí èpè ló máa pa ẹ olùṣí ọmọ èyí ní ìpínlẹ̀ tẹ̀ ìpínlẹ̀ ayé ẹ ní nǹkan kan tẹ́ ẹ̀ fi gbèsè ayé yín ṣe ẹ máa rìn kiri bí ọ̀rọ̀ ọ̀nù ògì ikú ló máa pa ẹ́. Ah, orí second number yẹn number tí mo pin yẹn ni kẹ́ ẹ pè sí máa máa gbé yín ṣépè tẹ́ bá wá sí bíbá yẹn abẹ́ ti ya wèrè. èèyàn mélòó ni Wùnmí fẹ́ fún lówó? if you want to call in call um, call my WhatsApp number yo mo ń bọ̀ ṣé mo. So the number is plus four four seven five seven eight seven one nine one seven seven plus four four seven five seven eight seven one nine one seven seven. Etí wa òdì àti gbọ́ ìyá Mohbad ní pé bàbá Mohbad kọ́ ló bí Mohbad orí gbogbo yín dàrú wọ́n dẹ̀ ń bá yín ṣe wọ́n ń ṣe lérí ẹ̀dẹ̀ ń ṣe orí burúkú wọ́n ń gbọ́ yín. ẹ ṣe jàre. ọlọ́run kúkú kún wa lérè lágbára náà. àmín jésù. ẹ jẹ́ ń lò ipad mi mọ̀ wá ọ̀dọ̀. ṣe rí àwọn pípù yìí abúnibúni ni wọn. Ọlọ́run. ọmọ tí ò ní ìràn. ẹ wo ẹ wo bó. tó wá bọ́ sórí péjì èèyàn tó ń tó ń bú nǹkan. olùsí kí wà lára ẹ ló family problem ní. òde ṣẹ̀bi yín jòsí ló kó wa sí tàbí ọmọ jẹ́. ẹ lè imagine. because tó bá pàwọn ẹbí ẹ wá bá gbogbo yín ẹ ní máa ṣe bẹ́ẹ̀ yẹn sí. and pé ìyá Mohbad sọ̀rọ̀ àwọn pípù yóò tí ì fẹ́ wọn fẹ́ gbọ́ ni ibi tẹ́tí máa realize pé Nigerians are wicked people half Very wicked. Ah ah, jẹ́ kí n rí wọn ó jẹ́ máa ah, ah. gbọ́rọ̀ ọ̀rọ̀ kò tiẹ̀ make sense kò add up. kò up now if you people keep accusing her killing her that means you all are you all are killers you can kill your husband you can kill your wife.

ta ló ń mọ̀nà náà àwọn méjèèjì àwọn olùṣe. tọmọ àmì five months ago tọmọ akọ tọmọ akọkọ máa rí alọba alọba èjì ẹ̀ ṣe ń reflect ni àwọn olórí burúkú kan wá ń sọ̀rọ̀ pé kí ah, ah. wọ́n fẹ̀ tẹ́lẹ̀ wọ́n á máa pa sọ you all will be shouting eh the government about you people are bad nigerians you nigerians you yourself eh, change start from us change start from individual the moment you see the truth stand by the truth stand by the truth, truth for once. bá eh, a wí àáfù bá a wí ọ̀nà ọ̀run là ń lọ. ẹwà àǹtí tó lọ ṣe transfer náà wọn tún náà ń ṣe àwọn ni. òótọ́ ẹ̀ nírú òótọ́ báyìí kẹ́ sọ problem débi mímì yẹn ẹ òótọ́ kẹrẹ sóòótọ́ ẹ máa máa wá àtàmọ́ máa tàmọ́ ẹ máa máa wá àbẹ̀ṣe máa yírọ̀ yẹn dòótọ́ àwọn arìndínlẹ̀ máa sọ fún un kò kí ń ṣàwà from onset ọ̀rọ̀ Mohbad mo ti rí i pé no there is something wrong because báwo ni mo ṣe máa ní ọmọ mi kú mo kàn gbé mo lọ sí ah, ah, ah gbogbo yẹn bọ́ tàṣẹ wọn pẹ́ lè jáde náà bí yàrá yà yẹn rè é tó bá jáde nulẹ̀. tọ́ bá ti ti brain wọn tán ti mọ́nú àdó àwa kan wà orí wa ò gbàbọ̀dè a lè wọnú àdó wọ́n ti lọ́ọ̀kì brain wọn pọ̀ sínú àdó ni. sínú àdó wọn ní kẹ́ máa dáwó jọ ẹ máa dá o gbèmí mọ̀ pé sẹ́ ọkọ̀ tí gbogbo àjọ wọ̀ yìí àwa kan máa bọ́lẹ̀ ká máa jáde ká máa rẹ́rìn ẹ̀yin kan dẹ̀ máa bọ́lẹ̀ tẹ́ a máa wù ká wọ́n máa ti lè ti fún yín gbà yẹn. wọ́n á ti forí kó pè é egun ayérayé. bọ́ọ̀sì wa ti kún ọ̀rẹ́dì plane ayọ̀ táwa wẹ̀ ó ti kún àwa abiyamọ làwa mm, àti iṣẹ́ abiyagba because báwo ni ọmọ èèyàn ṣe máa kú ibi tí baba ibi tí ẹ ti máa rí pé baba Mohbad ò dá why is why is that it's just baba Mohbad alone ló ń ṣe nǹkan tó right kò ever sọ pé òun jẹ̀bi nìkan báyìí kò rojọ́ ẹyọ mọ́ rẹ̀ lẹ́sẹ̀ báyìí. ó sún mi mo ní obìnrin yorùbá tèmi mọ̀ òun kọ́ mọ́lẹ̀ kó kàn lọ bẹ́ẹ̀ yẹn ó bá ṣe jákòjẹ jákòjẹ obìnrin yorùbá gan tó já tó tiẹ̀ já oko jẹ tó ń ṣe aṣẹ́wó kò ní sáré kọ́. ẹ gbọ́ bí tí ìyá Mohbad ti sọ ni ó ní pé kó wá sọ ó ní pé ṣé kò ń ṣe gò ló fi lé òun ó ní ṣé kò ń ṣe gò ló fi lé òun kúrò nílé ẹ gbọ́ pàtì yẹn wọ́n dẹ̀ ṣe orí burúkú ẹ rí bójú ẹ ṣe fún pọ̀ bí òbò bèbí ó ti dá gbogbo orí nàìjíríà rù kéèyàn kan wà kó tú odindi ìlú kan. Joseph's marriage will look like. I mean, look like. Ẹ kàn imagine obìnrin tó bá bá Jòsí gbélé. Ọkùnrin tó bá ti mọ ẹjọ́ rò bẹ́ẹ̀ yẹn, tó ti mọ ẹjọ́ rò, tó máa ro ẹjọ́, tó máa sọ time, tó máa sọ date, tó máa sọ ah, ah. ó yẹ kẹ́ máa ṣọ́ra fún. Bẹ́ẹ̀ni. Jòsí ti da ó ti da Nàìjíríà rò. Ó fi orí gbogbo ó dín dín ìlú kí èèyàn kan wà kí èèyàn kan wà kó dẹ̀ da odindi ìlú mi ìrírí in the history of Nigeria ṣé kèsì Mohbad nìkan ló máa kọ́kọ́ kọ wà controversial. Hmm. ìkẹrẹ ni ìkẹrẹ ni. mo sọ́ọ̀rì gan-an mi ní ní yí ọ̀nù mi padà because rádàrà dá ló ń ṣe. yes na. báwo lè yan ṣe máa kú bẹ́ẹ̀ yẹn ọmọ kékeré twenty four years ọmọ tó ti fẹ́ra wọn gbà tó ti tí pé obìnrin ti wà fourteen bóyá ọkùnrin wà ní sixteen gbà tó wá hmm. fẹ́ ah, ibi tẹ́ tí mo ti wò ó pé gbogbo yín àwọn tó tẹ̀lé sì tí ẹ fi ní ọpọlọ ni pé àsìkò tó yẹ kí ẹhùn mi kó jókòó kó náà pé ọmọ ọ̀dọ̀ pé àìwọ lọ gbé kínní yẹn wá fún mi ìwọ wá ń bì ìwọ wá ń bì àsìkò yẹn lọkọ ẹ kú ah, ah. ọmọ tí ẹ ń pè pé aṣáná bí àǹtí eléyìn olóṣì mi mẹ́ tó sọ ní búkì torí mi ò búkì tèmi ò ṣe bí wèrè bí tèmi èmi ò dé ń parọ́ tó bá ṣe rí ni mo ṣe máa sọ tó bá fẹ́ pa mí ni kẹ́ ìyẹn ìyẹn àní eyín ló máa pa. ọkùnrin máa lè ṣe. designer mélòó kò rí lè jà fún rẹ̀. ṣebí ìyá Mohbad gan ti sọ pé ó máa dúró sí wọn lọ́rùn ni. èmi tí mo ti dàgbà igbó lè lọ bímọ sílé aláàbò kò sí mi. Ah, ah, ká tó máa sọ ọmọ twenty four years old Gen Z ṣe ń wáìnì wọ́n dẹ̀ ń ṣe orí burúkú. Ah, ìgbà tí ìyá Mohbad ti ní pé bàbá Mohbad ní káwọn fún Wùmí gbé. and think about it ẹ wo àdúrà nǹkan obìnrin lè ayé tó bá jóbìnrin inú yín fi ṣírò ara ẹ wò àbí tó bá ti dàgbà tó bá ti kọjá marriage fi wú ọmú ẹ ẹ wá mú ọmọ ọlọmọ ẹ fẹ́ bà ayé ẹ̀jẹ̀ bẹ ṣe bà ayé ayé ìyàwó Gbẹ́ngà Adébóyè jẹ́ ẹ fẹ́ bà ayé ẹ̀jẹ̀ ẹ fẹ́ máa ronú ayé ẹ wọn tiẹ̀ fẹ́ kó mí káyé ẹ pin báwo lẹ ṣe fẹ́ kó ṣèyá ọmọ kókó tó gbé dání. ó pọ̀ nítorí fún àpẹẹrẹ respect pé ó pọ̀ ni. Ah ìyà tó máa jẹ yín ìyà tó máa jẹ gbogbo yín. that is it. bó tí ọmọ mi ò bá ti mọ̀ nǹkan tó pa tí òṣòwò ló fọwọ́ ara ẹ̀ pa àbómọ̀ àwọn tó àbí ó dìde àwọn ẹ̀pẹ́ wá bá mi pa o mi ò ní lọ àmì ló máa lọ scotry but tí ò bá mi báwo yín sọ lọ tí ò bá ti mọ̀ ń pẹ̀ kò ní jẹ̀yà nǹkan tí ò mọ̀ olóòótọ́ kò ní kú sípò kà gbogbo ẹni tó bá ti ìka tó bá ti ṣẹ̀ ń lọ́ba máa gé lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ ìka tó bá ti ṣẹ̀ lọ́ba máa gé tábà wítọ̀ ẹni yẹn suspect ni ó kú sí ni ṣé inú ilé ló kú sí ni ṣé wọ́n ló sùn kò jí mọ́lẹ́gbẹ̀ẹ́ ni wọn náà mọ ikú on their way to the hospital odogun odòtẹ bàbá Mohbad ni wọn ti ẹ ń bá àmọ́ ẹ nílẹ̀ Yorùbá gbogbo alamọ pé báyìí máa ń preserve òkú ni ẹ kátẹ́gùn má bàa rọ sí lára ọkùnrin bàbá Mohbad àti ọkùnrin ìyàwó ẹ lọ́nà ọkọ ìyàwó ẹ pé ara ọmọ òyà lọkọkọ sọ bóyá ńgbà tó wá dé ọsibítù tó wá dákẹ́ wọn ṣe ní màmá padà sílé nǹkan tó máa sọ nìyẹn bó ẹ̀yin yorùbá yìí náà ni o ẹ tún twist ẹ ẹ bẹ̀rù Ọlọ́run ẹ bẹ̀rù àtisùn ẹ bẹ̀rù àtisùn yín ẹ bẹ̀rù tó tó máa po ẹ̀yin nìkan nínú sáré ẹ bẹ̀rù àtúbọ̀tán rárá bó ṣe yẹ kó ṣe ló ṣe yẹn mọ́mí ẹ padà sílé ara ẹ ti yá wọn á ní pé kò pe bàbá Mohbad mélòó nu wọn ló ní manual bó ṣe mọ̀ ní wọn ló ní manual bó bí èèyàn ṣe máa react téèyàn bá kú fún un mélòó nu wọn ló mọ̀ ṣe. adébọ̀tì báwo mú ẹtì ẹ̀tún ṣe ṣe da ṣé òòṣà wọn ní ẹ máa lọ ara ẹ ti yá. wọn fẹ́ kán fojú kú. wọn fẹ́ kó àwọn àgbàlagbà wá bá yìí ni kò yẹ kó jẹ́ pé àwọn ọ̀rọ̀ máa túfọ̀ fún yín àbẹ́kọ̀ máa so àwọn ṣe ń pè yẹ pé nǹkan ṣe kó máa bọ̀ kò sẹ́ni tó ń gbàdúrà pé kó kú bẹ́ẹ̀ yẹn náà. ṣé Wùmí máa gbàdúrà kọ́kọ́ fún mi? ṣé Wùmí sọ̀rọ̀ níjọ́ yẹn àbó di fóònù mú? ṣé Wùmí tiẹ̀ di fóònù mú? asábíàmọ ìwọ kọ́kọ́ gòkè lọ olọwà gòkè o sọ yẹn jáde fáwọn èèyàn àwọn olórí burúkú kọ́ dẹ̀ sọpọ́tì bàbá jù. Sabuki ẹ jọ bí bí wọ́n ṣe ní pé ọjọ́ tá a bá rí ibi ni bí ń wọlé òun ò rí òkú ẹ̀ òun báwo ló ṣe mọ̀ pọ́n gbéyọ̀ sí Mohbad láyà. ó rí ló ṣe mọ̀ pọ́n gbéyọ̀ báwo ló ṣe mọ̀. ṣe bó ah, ah. ń wọlé ó ti ṣó pé baálé pé òun lọ díìgì ibi tó máa sín sí lálẹ́ ọjọ́ yẹn àbí kò pé. nǹkan tó wà nù fídíò ti bàbá yìí no seriously ẹ lọ wò wọn nínú kí ayé wọn máa nà oyin kó máa nà á dùn ìbànújẹ́ ń bá wọn sọ àwọn òjì wọn ò rí dùnú rílé ayé wọn wọ́n ṣe gbogbo èèyàn tó ní tí ò bí tó yẹ gbogbo mo jẹ́ single mother sí kí wá nítorí ẹ̀ ni mo ṣe ni mo ṣe máa bá Wùnmí dà Wùnmí kọ́ ló kó bá mi náà. ó mà sí mi unfrustrated bastard. òun ló kó bá oníkálukú yóò dé dúró nulẹ̀ tẹ́ ẹ bá lè sọ̀rọ̀ then you keep your mouth shut. everything they have paid you they have paid you. ẹlòmínú yìí ti fi orí kú èpè lọ fún àwọn ìrandíran ọmọ ẹ̀ tí wọ́n lè obìnrin yẹn pọ̀tà ó sọ̀rọ̀ you are eh, most of Nigerians knows how it works in Nigeria when it comes to marriage ọkùnrin tó máa ní ẹ eh, bó ṣe ń lọ yìí o ò ẹ lè mi ṣo gbọ́mọ wọn tó ń gbọ́mọ bọ̀ ni. gbọ́mọ lọ́wọ́ èèyàn ó tún yọ lẹ́yìn lọ rí àwọn ọmọ ẹ̀ àwọn wà ń bẹ́ẹ̀ gbà tí ìyá Mohbad máa ń yọ lọ lẹ́yìn. tí máa fi gba ọmọ mi máa gba ọmọ mi bọ́tà òótọ́ ọ̀rọ̀ mo sọ yẹn mí mú ẹlòmíì. ẹ mọ̀ pa dáńgbáná jura wa lọ. but men looking at that woman ẹ máa rí pé kò ń ṣe tó lè sọ̀rọ̀ ẹnu ẹ̀ tán àfìgbà tẹ́ ẹ tì í ó ti ń sọ̀rọ̀ báyìí ó ti ń sọ̀rọ̀ bọ́dẹ̀ ìwà àdàbí quran àti quran tó sọ pé tí ìyẹn bá pè ní kan kó dáhùn ní twenty times tí bàbá ẹ bá pè kó dá lóòlẹ kó ṣí sọ ṣé ìjọ tó fẹ́ sùn ni ò ní sọ ni àbíjọ tára ń ro àbíjọ tó lè ṣẹgbẹ́ gbogbo ọjọ́ tí obìnrin ń gòtù nǹkan tó fi bí ọmọ ẹ̀ kódà kó máa dúró ti Mohbad for ten years wọ́n ti lóyún òbí kò ṣẹ́ dànù ó sì breastfeed ẹ̀ ó ti ṣe nǹkan tó yẹ kí ìyá ṣe lórí ọmọ náà. yes now. yẹ kò sí nǹkan tí ìyá tún ṣe lórí ọmọ tó ń ti kọjá ọdún márùn méje tó ti lè dá ṣe nǹkan díẹ̀díẹ̀ ẹ̀yin mọ̀ nǹkan tó ń ṣe ni ṣé òun òun náà kó bí mọ́lẹ̀ kó má rọ ọmọ ẹ̀ ni. ó sú mi ṣe bó tiẹ̀ fẹnu ìyá Mohbad fẹnu ara ẹ̀ sọ ó lóun máa ń yọ lọ wò wọ́n lẹ́yìn. kẹ kọ́kọ́ dálẹ̀ kẹ wò kókè what is what could have been the reason tóbìnrin yóò fi ni èmi the moment ọsọ mi ni èmi ò ní bá yín bú obìnrin yẹn mo mọ̀ pé tó bá bí mo máa rí ọ̀rọ̀ fún un torí mi mọ yorùbá <coughs> mo mọ obìnrin yorùbá wọn ń sáré da ọmọlẹ bẹ́ẹ̀ yẹn tó o bá nílò kọ̀ọ̀kan wàá ṣàní wàá tọ́jú ọmọ tọlọ ń fún ẹ. bẹ́ẹ̀ni àwọn ló máa fi ṣe kejì ara. ó máa yẹn tún lòun gbàárù ó ṣaláàrù ó nu agolo ní bakery. nígbà yẹn ti tún adúrú iṣẹ́ tó kọ́kọ́ ṣe the first time ó ta bàtà mo rántí ó ṣe búrẹ́dì mo rántí ó máa mi lọ nu páànù búrẹ́dì eh. ní bakery ó tún ru àárù ó ṣalábàárù. olórí burúkú dajì inú yín ẹ ń gòtù ẹ nílé ọkọ yín àwọn olòṣì àwọn táyé wọn ti bàjẹ́. ẹ̀yin lè máa sanwó ilé lè máa sanwó school fees. àmọ́ yerú wọn wọ́n pọ̀ ń bẹ̀ wọ́n pọ̀ ń lo òyìnbó wọ́n pọ̀ ń London wá ń bí. ẹ lè fẹ́ jèrè ọmọ tálálẹ́ bá ní ẹ jèrè ọlọ́sàn ò lè jẹ́ ẹ jèrè o. láṣẹ Ọlọ́run èmi kàn sọ fún yín ni o torí tẹ bá mú òótọ́ tẹ ẹ jókòó torí ẹ̀yin ti jẹyà ẹ fẹ́ kóbìnrin bíi ẹgbẹ́ yín náà kó jẹyà kú ọ̀run ṣe bẹ́ẹ̀ o. ìyá yẹn ló máa fà wọ́n tiwọn wọ́n wáyé ìyá yẹn. torí ibi tí ẹ mọ ibi táwọn ọmọ tẹ bí wọ́n máa rìn dé ẹ mọ ibi tó máa lọ àwọn ọmọ mi mi ò fẹ́ anybody ní kọ́bọ̀ àfi tá a bá ti máa fún gan pàápàá ó sùn mí orí kò sí tó ránṣẹ́ mi báyìí a ni pé àwa náà bí tiwa ibì kan dẹ̀ lọ́wà bẹ́ẹ̀ni àdéhùn máa síbẹ̀ gbogbo gbà àwọn ọkọ ló máa dìde fún un ìtorí ẹ̀ ló ṣe ní gbogbo wa téèyàn bá wù ó wù fún ẹlẹ́dẹ̀ ó wù fún ẹni ẹlẹ́ni ó ń ṣépùn rẹ̀ ni. bẹ́ẹ̀ni nà. ọ̀tà àwọn tó búlì ọmọlẹ̀ ẹ kìyàwó mọ́lẹ̀ ìyàwó tó kọjọ́ nà wọ́n gbós gbàs gbàs gbós títí títí tó fi lóyún tó fi bímọ ìbẹ̀rù pé kó má máa ṣèkà fún lọ́sítù lọ́kọ́ fi tu ní kó lọ bímọ sílé alágbó tí kò tẹ́yìn lọ́rùn ẹ ṣáà fẹ́ pa ọmọbìnrin yẹn wò lágbára ọlọ́run ó kó ọmọ yòó níjẹ́ rí ṣe wàhálà ẹ máa máa tíráì ní ẹ ní rí ṣe ẹ máa sa agbára ní ẹ̀mí ṣe òrìṣà ewé gan ó máa dá gbogbo ó máa dá gbogbo wọn lẹ́jọ́ lẹ́yọ kọ̀ọ̀kan ẹlẹ́dàá liam máa tún dá gbogbo wọn lẹ́jọ́. òrìṣà ewé máa dá yín lẹ́jọ́ tẹ bá bí gba ọmọ ọmọ máa fàbùkù kàn wọ́n ni. àṣẹ Ọlọ́run. kí ló dé kẹfẹ gba ayé ọmọ ọlọmọdé. pé òun ló bà ayé wọn jẹ́. ó ṣe é bí mírẹ́kù ẹ wọ́n ti no wọ́n ti rò párín ìdì ni kò ní lè sọ̀rọ̀ ó jẹ́ ń tù. ó kọ́ lọ kú dànù. nǹkan ó ní kò mọ̀gbà tó lóyún Mohbad káwọn wo kájò sílẹ̀ tó máa kẹ̀ tọ́ bá lóun kọ́ ló bí Mohbad hmm. ó ti mọ̀ pé bó wá tìtì báyé òun jẹ torí ó ń padà sínú iṣẹ́ àtìyà tó wà ní ọmọ ẹ kú tó bẹ̀rẹ̀ sí nínú hmm. kíní ọmọ ẹ láti máa dìde gbogbo ṣe fresh gbogbo nǹkan tó rí ṣe àwọn láì tó fẹ́ lì nígbà tọmọ ẹ wà láyé náà nìyẹn tó ṣe ń bínú hmm. pọ̀ lọ́ra katapila fóun tó mọ ọmọ òwò kí dáàdì mi jẹ́ ìrànlọ́wọ́. ó tẹ̀ rí nǹkan tó máa ma fi ọ́ zù. kẹlẹ̀ bú àwọn ọmọ yín tó kù kẹ́ má bàa di ah, ah. sóhun lọ́rùn onírọ́ ni o ṣàfẹ́ lọ́dúríkà níṣẹ́ ọtí ra mọ́tò fún ẹ mo ó bá àwọn rà fún ẹ mo máa ra epo sí ọmọ bẹ́ẹ̀ tún owó ọmọ bẹ́ẹ̀ tún ṣe tó bá bàjẹ́ mo ó kọ́ ọmọ bẹ́ẹ̀ ṣe all of a sudden you became you became a superstar ó di celeb lọ́sọ̀ gọ́gọ́ ṣé wọ́n nìkan lọ́mọ ẹ kọ́kọ́ kú nàìjíríà bàbá dàgírì àti adàgírì ọmọ wọn kù náà kí làá gbọ́ àgbọ̀ nǹkan kan mọ́ náà ló dé. ó bọ́tọ̀ ó pe ìyàwó ọmọ inú ètè òṣèbá gbogbo èèyàn orí ẹ ó bú ọmọ ẹ wọn ti tọ́ tírẹ́tì ní ọmọ ẹ tọ́mọbìnrin tó fi ìtara abiyamọ jáde ó tún wá jáde tán. ó tún sọ ní àdàpèdè pé kẹlẹ má ẹ má pa ọmọ mi bẹ́ẹ̀ tí. bẹ́ẹ̀ ṣe pa ọmọ yín. olóṣì yìí ẹ̀ tí understand <laughs> yorùbá yìí. ó dìgbà ó dìgbà tó bá fọ́ gbogbo ẹ̀ ìjọ náà ń bọ̀ lóluwa wí. Until the day you see the truth, stand by the truth and say the truth, regardless of whoever. alábòsí nìyẹn ọmọ ẹyàn tó ọmọ tó lè pèdè bẹ́ẹ̀ yẹn pé ẹ má pa ọmọ mi bẹ́ẹ̀ ṣe. bẹ́ẹ̀ ṣe pa ọmọ yín wọn ò ní brain wọn ò ní brain ó dìgbà tọmọ yẹn bá tú kẹ̀kẹ́ ọ̀rọ̀. báwo ni ẹ ṣe máa sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe yàn bọ̀ torí bàbá wọ́n ti mọ̀ pé ẹ ní rí yẹn sọ bàbá ẹ máa kú tọmọ tí liam bá ṣe nǹkan tí nǹkan bá ṣe liam wọ́n ti mọ̀ pé ẹ máa rí dìmú hmm. bàbá mọ̀ pé pònú ni òpònú afọ́fúgbèmù kó ṣàbàjẹ́ bẹ́ẹ̀ ṣáà ṣe fẹ́ nílì wù mí ni gbogbo yín wá káàkiri bẹ́ẹ̀ ṣe ń parọ́ ọmọ ọlọ́run máa parọ́ ọmọ yín tírán tírán ni kò ṣe yín nìkan. orí ìran kẹwàá. torí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ respect widow bọ́lọ̀ ṣe sọ́ka respect widow ẹ jẹ́ kọ́mọ yẹn kó mọ̀ láyọ̀ ọmọ tẹ́ kí gbogbo àmà pàdá gbárùkù tì. nínú bàbá Mohbad àti ìyàwó ẹ̀ ká ló máa fìlẹ̀ jù ìyàwó ni wọ́n jọ ń sùn wọ́n jọ ń jí.